ẹ ní dáàdì o ẹ gbọ́ pé wọ́n ní wọ́n fẹ́ mú wa lọlé. Tóyìn bàbá ò ti dàgbà wọn ò ti dàgbà lóòótọ́ ògbókùn ti pagún wọn ti ṣe díẹ̀ ní ọjọ́ ti pẹ́ ọjọ́ ti pẹ́. bẹ́ẹ̀ni bọ torí ìtàn tẹ́ ń sọ yìí <laughs> ó wá fẹ́ mú mi lọ sórí kókó ọ̀rọ̀ gangan tí àti ẹ ń sọ̀rọ̀ lé lórí lẹni pé gbogbo àwọn eré sinimá tá máa ń wò ní ayé òde òní báwo ni àwọn àṣà àti ẹ̀kọ́ tá máa ń kọ́ nínú wọn báwo ló ṣe lè ṣe àkóbá fún àwọn ọ̀dọ́ wa pàápàá jùlọ àwọn ọ̀dọ́ wa ṣé mo pé ẹ sọ̀rọ̀ kan sí pé àwọn kan máa dé àwọn tó sì wà nílé wọn máa máa kọrúkọ wọn tí ò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ tiẹ̀ bá wa dáhùn ìbéèrè yìí. ẹ ṣe ṣe rí ìbéèrè tẹ́ béèrè yẹn ó ó jẹ́ kí inú mi dùn hmm. torí bíbùn gan láyé tá a wà ń sìn àwọn ìtàn tá a bá máa máa kọ láti máa ṣe jáde hmm. ká fi ìwọ̀nba sí à ń kọ ìtàn kan lọ jalè ètò pé wọ́n wọ́n fojú wíńdò wọlé mo hmm. rántí ìgbà tí mo wà kékeré hmm. in the early seventies tá a máa hmm. wo Chinese film tá a bá jáde ní film house báyìí ó máa dàbí pé àwa gan ni Bruce Lee àwa gan ni Jackie Chan tó a bá rí ah. bí blọọkì báyìí <laughs> ọwọ́ tí ó. ẹ máa fò ni. irọ́ fò mí nìkan ni a fẹ́ fọwọ́ fọ blọọkì ni. <laughs> ìkànnì wa bó ṣe ṣe bó ṣe ṣe nìyẹn tí ọ̀gbìn yọ egbò bíi yọ jáde ni àkóbá wà hmm. tí oríṣi tí a bá gba àwọn ọmọ láyè láti máa wo àwòrán tí kò tọ̀nà hmm. tí kò tọ̀nà oríṣi ó hàn dùn mí pé ọ̀làjú ti jẹ́ kí gbogbo nǹkan bí ọ̀làjú bó ṣe da bẹ́ẹ̀ náà ni òdìkejì ẹ̀ tó wà hmm. ṣọ̀rọ̀ mi yẹn àkóbá wà nídìí kí èèyàn máa wo fíìmù tí ò mú ọgbọ́n wá bẹ̀tì tọ́lọ́n bá wa ṣe gẹ́gẹ́ bí ààrẹ gbogbo campaign tí à ń rí sí ni pé a ń láti máa project good image so that àwọn tó bá ń wo àwòrán wa wọ́n á máa ní positive mind hmm. wọ́n á máa ní ọkàn láti ṣe ohun tó tọ́. Hmm. ó tẹ̀lé sọ bàbá àdúpẹ́ lọ́wọ́ yín pé àti ẹ̀ pè yín ẹ̀ gbọ́ àmọ́ bàbá kẹ́ tó lọ sórí.